àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadi lẹ̀sìn tí wọ́n ń ṣe. wọ́n ti ìhùtà ń retí ìṣá ọmọ màríyàmọ́ kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ máa dájú kúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ ó kúrọ́ọ̀nì gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa ka ètè ríru ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. kó fi súnà rẹ̀ borí o. wá ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní onísùfì ní bọ́ọ̀dì wà ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní. olùwé tó máa ṣe rẹ̀ ni tó máa ṣe rẹ̀ ni ó ó lè wọ́n tó yára yàrá. ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó tẹ́jú bá kọ́ ó lè wọ́n tó jẹ́ alájàlá. ó lè tó lè wọ́n tó jẹ́ alájàlá lọ́kùnkùn ọ̀rọ̀ tó ti bàbá lókùnkùn. láwùjọ náà ó lè tó lè bàbá rẹ̀ ló lè lé lákàrà ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni oníṣ ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí tó fi máa ṣe rẹ̀ ó fi máa ṣe rẹ̀ ó lè kó sẹ́jú bá àkọ́rọ̀ ó lè wọ́n tó yára yàrá. ó lè tó lè tó yóò máa ṣe eré ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. olùwé tó fi máa ń lè rẹ̀ ni tó máa ń lè rẹ̀ ni ó lè kó tẹ́jú àkókò ó lè wọ́n tó yára jàlá. ó lè tó lè tó lè mẹ́ta nílẹ̀ lóko ọ̀rọ̀ ìgbésùn àbẹ̀lẹ̀ lóko pọ̀. dé lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra ẹ̀ lọ́dọ̀ fún ẹ̀ túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó ní kó tẹ́sí bá àkọ́rọ̀ ó ní wọ́n tó jálá jálá. Olè tó lè lọ sí ìpàdé ẹ̀rọ púpọ̀ àti ìlànà ìlú púpọ̀. Lọ́sọ̀rọ̀ náà ó lè tó yóò ṣe náà yóò máa ṣe eré ẹ̀ lọ fúnra ẹ̀ ara wa ni oníṣubí wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ni oníṣubí ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ni oníṣubí ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní èèyàn wa ní ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. lórí tó máa ń lè rẹ̀ ni tó máa ń lè rẹ̀ ni ó lè kó sẹ́jú bá àkọ́kọ́ ó lè wọ́n tó yára yàrá. ó tó lè wọ́n tó ní ìtàgé ẹ̀rọ púpọ̀ ẹ̀rọ ìlànà ìlú púpọ̀. láti ọ̀rọ̀ àwọn olè tó tẹ̀sán àjọ lè tẹ̀lé látàrí àdéhùn ọ̀gbìn ká. onídọ̀dọ̀ yìí onídọ̀dọ̀ yóò máa ṣe eré ẹ lọ. ara wa ni onísùnfì ni wọ́n ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn ara wa ni onísùnfì ni wọ́n ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn ara wa ni onísùnfì ni wọ́n ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn ara wa ni onísùnfì ni wọ́n ti ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wá ní ara wa ní oníṣúfì ní bó ti wà yìí ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní oníṣúfì ní bó ti wà yìí ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní oníṣúfì ní bó ti wà yìí ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ní oníṣúfì ní bó ti wà yìí ara wa ní èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìgbà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìgbà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó rí sófin máa ń lè rẹ̀ ni sófin máa ń lè rẹ̀ ni ó lè kó tẹ̀síwá àbọ̀rọ̀ ó lè wọ́n tó jálajàla.

ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam káàkiri ibikíbi tí ẹ ti láǹfààní láti máa wò wá ní alẹ́ ọjọ́ òní. alẹ́ òní ni alẹ́ ọjọ́ júmọ́à mọ́júmọ́ ọjọ́ júmọ́à alẹ́ ọjọ́ júmọ́à mọ́júmọ́ ọjọ́ júmọ́à déètì òní ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n twenty sixth oṣù kejì oṣù sọ́fà ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sí ìkànnì talim TV mo sì kí wa káàbọ̀ sí orí ètò wa ètò yín àsòfíyá záàtù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ètò náà ó dùn ó ń dùn gbàyùgbà ẹ̀ lọ́dọ̀ àwọn onísúnà ó ń dùn lọ́dọ̀ àwọn onísúfí ó ń korò bí ayé ṣe rí nìyẹn nílé ayé bó ṣe rí nù tó o bá wu ọwọ́ ẹ̀ dáadáa ọwọ́ rẹ ó ní ojú ó sì ní ẹ̀yìn sòtọ́ bá ṣe báyìí àtẹ́lẹwọ́ rẹ kọjú sí ọ ó sì kẹ̀yìn sí ẹlòmíì bí ayé ṣe rí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ lérò pé ohun tí a bá ń sọ ọ gbọ́dọ̀ yí gbogbo èèyàn lẹ́ẹ̀kan náà kò pọ́síbù kò sí kí ni kò pọ́síbù ṣé ẹ rí wáàsí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ó dà gẹ́gẹ́ bí treatment àwọn àìsàn tí máa ń ṣe ẹ̀dá àti aláìsàn táìsàn ń ṣe ẹ̀rí pẹ̀lú míì outpatient ló máa jẹ́ ẹlòmíì impatient ló máa jẹ́ impatient ìyẹn ni pé aláìsàn mi ń bẹ tó ga sí pé wọn ò ní dá dúró sílé ìwòsàn yóò mọ wá yóò mọ lọ yóò mọ wá yóò mọ lọ on appointment days ẹlòmíì ń bẹ tí ẹ ó gbópọn débi wípé wọn dá dúró fún òǹkà ọjọ́ tí wọ́n á fi treat yẹ ẹlòmíì treatment ọjọ́ kan ó ti sọ́ọ̀fù àìsàn rẹ̀ ẹlòmíì treatment ọjọ́ méjì ni tẹlòmíì ọjọ́ mẹ́ta ni tẹlòmíì ọjọ́ mẹ́rin ni láàtún wá rí tẹlòmíì tó ga sí pé kò ní padà wùsàn kò ní padà wùsàn tí ò ní respond sí treatment bí ọ̀rọ̀ wà àti ṣe rí nìyẹn tọ́tíyé bí ọ̀rọ̀ wà àti ṣe rí nìyẹn àdúrà ti wà ní wípé kí aláwọ̀ jẹ́ kí òdodo ọ̀rọ̀ kó sì wá láǹfààní ní àárọ̀ tí a ṣe àsòfíà zatu tọ̀ríkọ́ khalafat al-islam episode forty one a ṣe a ṣe ìjókòó náà láàárọ̀ pẹ̀lú ọ̀kan nínú àwọn àbá àwa àgbà nínú ìbàdàn àgbàpè tí mo fún wọn láàárọ̀ ni ẹni tí a lè pè ní olùkọ́ àgbà nílùú ìbàdàn àwọn náà ni fọdílátù sheikh abdulwahab bayo ahmed ní àárọ̀ yẹn kí á lọ jẹ́ ká rí wọn pẹ́ kí á lọ bá ní ṣàlékún dáadáa wọn ní àárọ̀ tá a wá ṣe prógráàmù yẹn tí a bá ṣàkíyèsí prógráàmù yẹn àparí ẹ̀ dánmálè ṣàdédé ni prógámù end ara rẹ̀ automatically. a sì tún fẹ́ dá wa padà sórí ètò ni mo fi yọ̀ǹda wa wípé a kúkú tún pàdé lálẹ́. ohun tí ó kù tí mo fẹ́ sọ láàárọ̀ síwájú kí prógrámù tó ẹ̀ǹdì ara rẹ̀ automatically òun ni pé ṣẹ́ni tí ẹ̀ bá sọ̀rọ̀ fún wákàtí kan tàbọ̀gbọ́n ìṣẹ́jú tàbí wákàtí méjì fún àwọn èèyàn ṣe mọ̀ pé ọpọlọ wa ó kéré jura wọn lọ ọpọlọ wa ó dẹ̀ mú yányán jura wa lọ ó mú yányán jura wọn lọ ó kéré jura wọn lọ ó mú yányán jura wọn lọ sẹ́mọ́tò pọ̀pọ̀ lọ yàn dọ́ọ̀lù tàwọn kan tún dọ́ọ̀lù jù yàn lọ sẹ́mọ́tò ọpọlọ ẹnìkan ṣáàpù á tún rí ti àwọn tó tún ṣáàpù jù yẹn lọ àwọn tá à ń bá àwùjọ sọ̀rọ̀ báyìí gbogbo yín lẹ́ ń gbọ́ wa ẹni tọpọlọ ẹ̀ sharp ẹni tó tún sharp jù yín lọ ẹni tọpọlọ ẹ̀ dull ẹni tó tún dull jù yẹn lọ bọ́lá ṣe ṣàyíjọ fún wa nìyẹn therefore àwa gbìyànjú láti balance tabamba yín sọ̀rọ̀ a gbọ́dọ̀ take it for granted pé gbogbo yín lọ́pọlọ yín pé a sì gbọ́dọ̀ sọ pé gbogbo yín lọ́pọlọ yín ò pé àwọn kan wà nínú yín tí wọ́n ní ọpọlọ tó yẹjú àwọn kan sì wà nínú yín tó ga sí pé ọpọlọ wọn ó ti kú bí orí iṣu so pọ́blẹ́mù kan nù pọ́blẹ́mù míì òun ni kíyàn ní òótọ́ ọdún tàbí kíyàn jẹ́ alábòsí kíyàn ní òótọ́ ọdún tàbí kó jẹ́ alábòsí wọ́n bẹ nínú yín ẹni tó ní òótọ́ ọdún síra rẹ̀ wọ́n sì bẹ nínú yín ẹni tó galábòsí bó ti wulẹ̀ wù kí alábòsí ọlọ́pọlọ tó àbòsí ò ní jí ó ríran àbòsí kò ní jẹ́ kó ṣe kí ni kò ní jí ó ríran rí òdodo bó ti wulẹ̀ wù kí alábòsí kí gbé ìrìn rẹ̀ làákàyè rẹ̀ kó mú yányán tó tó bá ti lè jálábòsí àbòsí yẹn ò ní jẹ́ kó rí iná rí òdodo ọ̀rọ̀ tí làákàyè bá wá kú tó mọ bíntín tó bá jó lóòótọ́ ọ̀nú yóò wà rí iná rí nǹkan tẹ́ ń sọ yóò rí iná rí. So the two factors tá a yanjú yìí Number one ọpọlọ ẹ̀dá Number two ọkàn ẹ̀dá méjèèjì gbọ́dọ̀ ṣiṣẹ́ pọ̀ in the same direction tí ọpọlọ bá lọ sí ọ̀tún tí ọkàn lọ sí òsì kò wọ́ àfi kí ọpọlọ àti ọ̀tún kí wọ́n sùn kí wọ́n kọjú síbì náà tàbí kí wọ́n lajú kí wọ́n kọgbú sí nìkan náà tí ọpọlọ ẹ̀dá bá sùn ọkàn rẹ̀ ó bá sùn tí ọpọlọ ẹ̀dá bá jílẹ̀ ọkàn ẹ̀ náà tó wá jílẹ̀ tábàjọ kọgbú sí nìkan náà yóò wá get message yẹn wọ́n máa get message yẹn so as a result of differences of intelligence and differences of mind ní máa jẹ́ kí ó ń sọ̀rọ̀ kó sì nǹkan kankan tá à ń pè ní sọ́márì kó fa kókó yọ jáde torí lòmíì tẹ bá bi léèrè pé kí wá ní kókó tí wọ́n sọ wọ́n gbé bàbá kan wá bàbá yẹn ó nírùngbọ̀n funfun ó dàbí ẹni pé wọn ò stúdíò iwájú ìta ni wọ́n jókòó sí ó dàbí ẹni pé fóònù ni wọ́n fi ṣe prógráàmù yẹn gbogbo tó ń sọ yìí this is immaterial immaterial aspect of the program ló ń sọ yìí a ní kí ni kókó nǹkan tí wọ́n sọ ọ̀wá ń dákọ̀ pé wáìbù táwọn ti ṣe àga tẹ́sí jókòó kèsè kùsì ṣíà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá tó ṣe onírùngbọ̀n funfun ẹni tó kọ́dínétì jókòó aṣọ tó wọ̀ bí aṣọ green báyìí ni. ẹ̀jẹ̀ ń ta fáànù iná ó dàbẹ̀rẹ̀ tó ti stop nígbà tẹ́ẹ̀dẹ̀ lòmí ìlérìn tí ó sọ pé à kókó tí wọ́n sọ rèé o nọ́mbà one àwọn bàbá tí wọ́n pè yìí wọ́n fi ìbáṣepọ̀ tó wà láàrin wọn àti bàbá wa olóògbé samahatu sheikh muritadọ abdulsalam wọ́n fi hàn wípé ọ̀dọ̀ wọn làwọn ti kéwù káwọn tó lọ sí Saudi Arabia lọ kẹ́kọ̀ọ́ nígbà táwọn sì kẹ́kọ̀ọ́ náà tán yálà káwọn tó lọ Saudi ni o àbí nígbà táwọn ti Saudi dé o ilé ẹ̀kọ́ márùnlé arọ́bí ibẹ̀ làwọn ti ń ṣiṣẹ́ olùkọ́ni àwọn sì wà àwọn wà pẹ̀lú bàbá láti ìgbà náà títí bàbá fi jáde láyé. kókó yẹn ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn. ẹlẹ́ẹ̀kejì kókó kejì tó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ bàbá wa Sheikh Abdulwahab Bayo Ahmed nínú tó tún rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn ni wípé àwọn gẹ́gẹ́ bí ẹnìkan o àwọn náà gbọ́wọ́ wírìdì rí títí táwọn fi wọ Saudi. ìgbà tí àwọn dé Saudi àwọn tó ti àwọn tó ti rìn jìlọ tó ti rìn jìnnà nínú tàṣọ́wúfù yìí ni wọ́n kọ́kọ́ ti ń ju ọwọ́ súfì wọn lẹ̀ kó tó wá di pé ọlọ́run kádàrá pé káwọn náà ó jù ú lẹ̀ nígbà táwọn rí pé ìṣìnà ni ọ̀nà iná ni ó ń rinlẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá yìí sọ kókó ẹlẹ́ẹ̀kẹta ó wípé tó ń ti bó ṣe já sí pé bàbá yìí wọ́n fẹ́ràn bàbá wa ní mahadul arọ́bí alimutawafa rahimahullah rahmatan wasi'a wọ́n fẹ́ràn wọn débi wípé wọ́n máa ń agree pẹ̀lú wọn always wọ́n máa ń agree pẹ̀lú wọn wọn ò fẹ́ fi ọ̀nà kankan yapa wọn wọn ò fẹ́ ṣẹ̀wọ̀n rárá tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ tẹ́sí lè sọ wípé ah, tọ́ba kan káwọn ó ṣẹ̀wọ̀n ó sàn káwọn kúrò láyé níbi tí wọ́n gbà wọ́n ní bàbá olùkọ́ni olùreni atọ́nisọ́nà olólùfẹ́ ẹni dé ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ tọ́ àti wọ́n ní sí bàbá yìí àti màhábà tí wọ́n ní sí bàbá yìí ìtẹ̀lé àṣẹ asámúwọ̀tọ́ àwọlé mahabba ìgbọ́rọ̀ sí bàbá lẹ́nu ìtẹ̀lé àṣẹ bàbá àti ìnífẹ̀ẹ́ wọn yìí tó ń ti bó ṣe jẹ́ pé ó dé pík ó débi tó ga jù yìí kò mọ̀ ṣe ìdíwọ́ fún wọn láti ju ọwọ́ wúrì ìdílé ṣáájú àpá wọn nígbà tí ìdáyà dé bá wọn wọ́n yapa àfáà wọn níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí ẹ̀ torí pé wọ́n bá àfáà wọn nu wídìdí ni wọ́n sì ṣáájú wọn kúrò nínú wídìdí gbàtàwọn dé Saudi wọn ò sì yéé máa pè wọ́n sákìyèsí pé à súfì ò dà kì í sọ̀nà ọ̀nà náà ni débi pé wọ́n láwọn sọ̀kan bẹ́ẹ̀ tó tó tó mú kí bàbá kí wọ́n bínú. àmọ́ o nígbẹ̀yìngbẹ̀yìn bàbá wa ní máàdù kí alábàá ní fi ọ̀run kẹ́ bàbá o bàbá náà padà ju súfílẹ̀ pátápátá ní yíya two thousand tí n bá ṣe ní sèkè ọdún yẹn wọ́n padà ju súfì lẹ̀ wọ́n kéde pé àwọn ò tẹ̀lé súfì máa o sọ̀rọ̀tò lè fásì àwọn òkè máa o àwọn ti discover wípé inú iná ni àwọn máa gúnlẹ̀ sí táwọn bá ṣe kókó yẹn rìnlẹ̀ nínú ọ̀rọ̀ tí bàbá sọ láàárọ̀ mò ń fa kókó jáde torí pé mo rí pé gẹ́gẹ́ bí mo ti sọ níwájú pé ọpọlọ yìí ó sọ̀tọ̀ọ̀tọ̀ ọkàn wa yìí ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ dókítà máa ń ran aláìsàn lọ́wọ́ ni a ń láti ràn lọ́wọ́ ni kí aláwa jẹ́ kí àìsàn ọkàn yín àti àìsàn ọpọlọ yín kọ́nà di ogbóògùn kí wá ni ọwọ́ àfà tíjókòó àárọ̀ fi wáyé ohun tó fà ni wípé bàbá oní sàlátù sábìkì sọnù. So àti ọmọ rẹ̀ aládìsí wèrè àwọn ni wọ́n sọ wípé tá a bá ń dákọ àwọn àgbààgbààgbà fà nílẹ̀ Yorùbá àní yọ samahatu Sheikh Murtado Abdulsalam àní yọ wọ́n lẹ̀ nínú àgbà fà nílẹ̀ Yorùbá tó ti rí kọjá lọ àwọn wá ń sọ wípé ṣebó ní súfì ni àwọn náà wọ́n wá mú ìpèníjà jáde síta wípé àwọn tó bá jí ọmọ bàbá kí wọ́n bọ́ ọ̀tà kí wọ́n wá sọ ìhà tí bàbá wọn kọ sí súfí ipa tí bàbá wọn kó lórí súfí tọ́ nígbà tí wọ́n wá sọ báyìí kódà wọ́n tún fèpè tí ń dì í wípé tí wọn ò bá sọ wọn ò ní rí ìyọnu ọlọ́run gbogbo ẹ̀ lápẹ́lẹ̀ nínú prógámù láàárọ̀. ẹnìkan wá lérò pé ọ̀rọ̀ tí wọ́n ní kí wọ́n sọ yẹn pé agbára tèmi ò ká mọ́ kì í ṣe pápára mi ò ká oníkangun kangun ni oníkangun ìkangun ni àwọn ọmọ tí wọ́n jọmọ bàbá ọmọ méjì bàbá bí ọmọ tí wọ́n fi abẹ́ bí ọmọ tí wọ́n fi ẹnu bí èmi ò jẹ́ kankan nu méjèèjì bàbá. bàbá wa ní máàjì fọdúdàtú sheikh murtado abdulsalam mi ì sáwọn ẹnẹbí mi lọ́mọ bẹ́ẹ̀ sì ni nkèwú lọ́dọ̀ wọn rí. Mi mímọ̀ra fẹ́mi àti bàbá máàlù ó mọ̀ra láyé ní ya 2000 tí wọ́n tú báyẹn àbí 2001 tí wọ́n tú báyẹn ọjọ́ yẹn náà ni èmi àti bàbá Sheikh Muhammad Abdulwahab yìí mara. ọjọ́ ọjọ́ kan náà ni àjọmọ̀ra tẹ́lẹ̀ àti wọ́n gan dúró sọ̀rọ̀ báyìí o the first time nìyẹn. àwọn ni wọ́n invite mi àwọn ni wọ́n invite mi pé àwọn gbọ́ késẹ́ẹ̀tì àṣírí sọ̀rọ̀tòlè fàátì àwọn tó wá play fún ẹni tó jẹ́ olùkọ́ àwọn ìyẹn ló wá motivate wọn wípé irú àfáà tó ṣerú késẹ́ẹ̀tì yìí ọlọ́mọ ṣàánú rẹ̀ gan ẹ̀ wá báwọn ránṣẹ́ sí i káwọn tiẹ̀ mara káwọn ó mara so ìwọ tó bá lérò pé bóyá àti bàbá kìíní o àti bàbá kejì o pé mo jọ́ ọmọ kí ó fún wọn ó ṣe mistake ó ṣe mistake ṣùgbọ́n àwa ń ti wà èmi personally tí n bá ti mọ̀ pé ó jù mí lọ lọ́jọ́ orí ó jù mí lọ nínú ìmọ̀ ẹ̀sìn ọ̀ṣáájú mi délé ayé ọ̀ṣáájú mi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn èé máa pè ọ́ ní àáfàá wa àáfàá mi ṣékù wa bàbá wa sọ parí gbogbo àwọn tí mo ti lọ bá lórí prógrámù yìí kò sí kankan nínú wọn tó lè sọ wípé mo jókòó mo kẹ́kọ̀ọ́ níwájú òun kí ni mo sì ń kí wọn nú ètò àwọn àfáà wa rèé àwọn bàbá wa rèé àwọn aṣíwájú wa rèé kí ló fẹ́ kí n pè wọ́n sẹ́gbẹ́ lájọ jẹ́ ni nínú súnà òní ká pọ́n ẹni tá a bá láyé ká pọ́n lé nínú súnà ẹni tó bá ṣáájú wa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká pè láàbá wa gbogbo àwọn dàkàtìrù pátápátá tá a nílẹ̀ yorùbá bíi dr asra bilalu ni bíi dr gbadebo rọjí ni bíi dr fọdlu eh, dr fọdlu níwo ni bíi tatu ni o láwọn tí mo mọ̀ wípé àwọn eléyìí wọ́n ṣáájú wa kẹ́kọ̀ọ́ wọ́n ṣáájú wa jẹ́ àfáà tí n bá fẹ́ àdírẹ́sì wọn ṣéèkánà dòkítúránà òṣàbànà bí mo ti máa pè wọ́n nù. èmi ò ní pè wọ́n ní àkúná pé ọmọ ìyá wa ọmọ ìyá wa ni wọ́n ọmọ ìyá alájọ gẹ́ǹtò tọ́nú ẹ̀sìn ṣùgbọ́n ẹni tí mo mọ̀ pé ó ṣáájú mi délé kí ó ṣáájú mi mọ kí ó ó ṣáájú mi délé ayé à àtúnjọ wá wà lójú ọ̀nà súnà ànẹ́bì à mo ti jẹ́ ní ojúṣe kí n pè ní bàbá mi kí n pè lọ́gàá mi kí n pè láàfáà mi bí any one of them léèrè kò sí kankan nínú wọn tí ó sọ wípé oṣù báyìí ọdún báyìí ni mo fi wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọ̀hún bí wọ́n léèrè wò ẹkú ní nọ́mbà wọn lọ́wọ́ ṣùgbọ́n I used to respect them I used to call them my sheikh my ustaz ẹni tó bá mọ̀ pé òun náà dàgbà yóò pa àgbàlagbà lè súnà oníkà pọ́nra wa lé pàápàá jùlọ àwọn scholars wa. ní ọjọ́ kan mo pe Dr. Asra Bilal àjọsọ̀rọ̀ bani sheikh adam ustaz adam nígbà táwọn náà wà respond náà bá ní sheikh mo ní à èmi ẹ̀ ṣe sheikh yín o akẹ́kọ̀ọ́ yìí ni mo jẹ́ o èmi ẹ̀ ṣe sheikh yín o akẹ́kọ̀ọ́ yìí ni mo jẹ́ o bẹ́ẹ̀ sì ni ìlọsílẹ̀ kí wọ́n rí ṣùgbọ́n mo rí wọn gẹ́gẹ́ bíi pé ọ̀gá ni wọ́n jẹ́ fún wa sọ̀tọ́ wá gẹ́gẹ́ tó bá fẹ́ mọ àwọn àpá àtọ̀kọ́ mi kí ó gẹ́gẹ́ ní ọ̀la <laughs> ọ̀fẹ́ la sọ́díyé bàbá tí mo lọ bá láàárọ̀ yìí ní kọ̀rọ̀ ni o tàbí ní gbangba ni òun ò lè sọ pé mo wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn rí ṣùgbọ́n àfáà ni wọ́n jẹ́ fún mi bàbá ni wọ́n jẹ́ fún mi bàbá wa ní máàlì mo sọ láàárọ̀ náà ẹ lọ gbọ́ prógámù yẹn mo ní bàbá ń bi mí léèrè pé mo ní wọ́n ń lo ẹ fún mi mo wá ní bàbá ẹ má lo ẹ fún mi ọmọ kékeré ni mí ọmọ kí wọ́n la jẹ́ níbo lẹ́yìn ti wá kéwú ẹ lọ gbọ́ prógámù yẹn wù dáadáa bàbá wa ní níbo lẹ́yìn ti wá kéwú kí ni mo sọ láàárọ̀ ṣé mo ní máàlì mo ti kéwú ni ṣé mo ní máàlì mo ti kéwú ẹ́ ṣé mo sọ bẹ́ẹ̀ ni èmi òkè oní mahad ṣùgbọ́n ilé ẹkọ wa ni mahad wàláhì tàlá ilé ẹkọ wa tá a sọ pé a mu omi ìmọ̀ ń bẹ̀ òní máàlùlẹ̀ àrọ́bí àwọn olùkọ́ tán bá wà ń bẹ̀ tí wọ́n jù wá lọ lọ́jọ́ orí tí wọ́n jù wá lọ nímọ̀ àáfàá ni wọ́n jẹ́ fún wa báwo sì máa rẹ̀spẹ́tì wọn nìyẹn báwo ṣe máa respect wà nìyẹn kó o lè mọ ibi tó o fẹ́ ta ti àgẹ̀rẹ̀ sí kó o lè mọ ibi tó o fẹ́ dáràn sí tó ti yé ẹni tí ò bí ni lọ́mọ tó tó ní a máa ń pè ní bàbá wa ẹni tí ò kọ́ ni rí àmọ́ tá a mọ̀ pé ó ti kọ́rú wa ó ti kọ́rú ẹni tó jù wá lọ a máa ń pè lólùkọ́ wa kí mo máa ń pè ẹni tó wọ̀ máa ń pè bàbá rẹ̀ ẹbí bá mi rẹ̀ mo máa ń pè ọmọ kí mo pọ́n wọn lẹ́nu ọmọ fún mo bá mi rẹ̀ níjọ́ ilẹ̀ Yorùbá ọmọ tó bá fẹ́ àdẹ́sì bàbá ẹlòmíì tó fẹ́ àdẹ́sì ọmọ rẹ̀ kò ní lọ kí bàbá rẹ̀ sọ báyìí yóò ní pé bàbá mi rẹ̀ bá mi rẹ̀ tó ti ń bá wo bàbá yìí lójú screen mo ní pé hàn bí n bá ti ẹ̀jọ́ àkọ́bí wọn lọ eh, ìrọ̀lá àjọjẹ́ tàbó náà jù mí lọ ìrọ̀lá àjọjẹ́ so definitely ẹni tó tó ní bí lọ́mọ tó ti bí irú irú ẹni lọ́jọ́ orí ó lè má jẹ́ sí mọ́ bàbá yìí lè má bírú tèmi wọ́n lè má bírú mi lẹ́yìn tí ó ní mọ̀ bírú mi o ṣùgbọ́n ní ti ọjọ́ orí wọ́n lè ti lọ́mọ tó kọjá fifty years wọ́n lè ti bọ́mọ tó wọ sixty years mi ò mọ́jú orí wọn ṣùgbọ́n mo sábà pé ojú wọn yìí ó gbó ó dàgbà ju ojú tèmi lọ níjẹ́ sí mo dàwọn pé níbàá mi rẹ sọ fẹ́ kí n yẹpẹrẹ wọn ni mo sì ti ṣàlàyé oríkì tí mo fún wọn pé bàbá oní sàrátù sábìkì ìsọnu sàrátù sábìkì ni sàrátù ìsọnu kì í sáwọn ẹni mo kò lé onísọnu tó ti yé so àwọn bàbá yìí tí mo lọ báyìí bẹ̀rẹ̀ lórí ẹni àkọ́kọ́ gbogbo pátápátá kò sẹ́ni tó lè bọ́ ọ̀tà tó lè sọ wípé ọdún báyìí ni mo kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ òun kò sí nínú wọn ṣùgbọ́n I used to address them as my scholars my fathers my teachers gbogbo ọkọ̀ tó da yẹn pátá ni màmá lò fún wọn. wọn ò lè máa kọ́ máa kẹ́kọ̀ọ́ mádùn lárọ́ bí kí wọ́n kọ ọkọ̀ mi mọ́ kódà bí wọ́n bá dijú báyìí wọn ò pọ̀ pé wọn kàn gbọ́dọ̀ pé mọ́ tẹ́ bá gba dubai wọn gbọ́dọ̀ pé mọ́ tẹ́lẹ̀ mọ̀ pé ó kọ́ mi ò sínú fáìlì àwọn kò sínú fáìlì àwọn bẹ́ẹ̀ sì ni kéwú lọ́rùn ilé ayé mo ti kéwú ilé ayé náà mo ti kéwú mi ò sì kéwú lókè òkun nàìjíríà yìí náà ni ìlú ìbàdàn yìí náà ni bá dásípò kọ afọ mi ló ń wá káàkiri tọ́ọ̀mọ sọ̀rọ̀ wọn ẹ ọ lọ si ìtẹ́ ọ lọ sí tẹ́ kọ́lọ̀ bèrè ó wọn wọn sọ láàárọ̀ ni wípé bàbá wa ní máàdùlẹ̀ o fi a ìbádì amúrì yìí wọ́n gbọ́wọ́ súfí onítìjàníyà ni wọ́n àwọn náà fáwọn èèyàn ní ọwọ́ wọn a ma máa ṣe záwí àbíkílẹ̀ ń pè é wọn nínú n'i wọn ní mádùlẹ̀ àrọ́bí lati igba kekere titi fi 2000 nígbà tí wọ́n sì padà rí pé ìṣìnà ni súfí òfò ni súfí iná ni súfí wọ́n sì tàrọ́jà wọ́n tábà táwọ́bà tánà súhà wọ́n tún bá ń bẹ̀. kílẹ̀ tún fẹ́ ká sọ ẹ wá ní ẹ ẹ kìí ṣe pé ẹ ẹ sọ pé wọ́n kú sórí ẹ̀ èèyàn ń tọ ọ̀nà kan bọ̀ láti bí ọmọ ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún tó fi wọ sixty tó fi wọ seventy ọlọ́run wá pé kó mọ̀ pé ojú ọ̀nà yẹn ò dáa òun ò gbọ́dọ̀ kú sínú ẹ̀ ó sì tù ú bá ẹ̀rí wo lẹ tún wá ń wá láti fi mọ̀ pé bàbá mádùn tako súfì lẹ́yìn yìí ẹ̀rí wo lẹ tún wá láti fi hàn wípé bàbá mádùn o samahatu sheikh murtada abdulsalam rahimahullah ẹ̀rí wo lẹ tún wá tẹ́ẹ̀fẹ́ kí wọ́n sọ bó ni ìbá ṣe rí tó bá gá sí wípé bàbá yìí wọn ò sùn bá kò ń bi súfí títí di ọjọ́ ọkú wọn ẹ̀ bá lò lẹ́rìí pé súfí jọ náà torí kí bàbá bá dùn jáde dé ọlọ́run àbí àwọn ọlọ́run sílé ayé fún wa ibi tí làákàyè ẹ̀yin fi ibi tó kéré dénú wáyé tẹ́ ti le koko lórí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ bàbá ní mahad sáwọn ni wọ́n di authority tó máa legalize sufism fún wa ni ẹ sì sọ nínú ọ̀rọ̀ kìíní ẹ sọ nínú ọ̀rọ̀ kejì ẹ sọ nínú ọ̀rọ̀ kẹta bíi fídíò clip bíi mẹ́rin ni mo play now bíi four or five ó ní mo play láàárọ̀ yẹn tẹ́tà sọ wípé ẹ̀ẹ́tẹ́ ìbá sọ̀rọ̀ bàbá máàdù ẹ̀lì rí yọnú ọlọ́run kí ló lè tó bẹ́ táwa sì mọ̀ pé bàbá máàdù o wọ́n tún bá kí wọ́n tó kú láyé àmọ́ sọ lókè mi sọmọ akéwu wọn èmi sọmọ bíbí wọn ní òkè onímáhàd àwọn tí wọ́n wá jẹ́ ọmọ kíwù wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dọjọ́ alẹ́ bàbá tí wọ́n dúró ti bàbá ẹ̀yin gẹ́gẹ́ lẹ́sì sọ pé ẹmọ bàbá kan tó jẹ́ àfà tí nǹkan ọmọ wọn ní kéwù nǹkankan kọ́bọ́ta kí wọ́n sọ̀rọ̀ wọ́n tún jáde wọ́n tún sọ̀rọ̀ ẹ tún pariwo ọ̀rọ̀ yìí yìí ó ń fẹ́ àmójútó o kí lẹ tún expect pé kí wọ́n sọ ok ní tí bàbá wa sọ láàárọ̀ yìí èwo nínú yín ló lè sọ pé ohun tí ò ṣẹlẹ̀ ni bàbá yìí sọ èwo nínú yín ló lè dìbọ́ǹkì ẹ̀ bàbá ṣe súfírí bàbá tó sọ̀rọ̀ gẹ́gẹ́ fún ara wọn láwọn ṣe súfírí àwọn fi súfì lẹ̀ nígbà rí pé ìsìnà ni àwọn sọ fún àfá àwọn wọn ò gbọ́ wọ́n padà rí àlè àníwárú àràhàmàníyà fi àtìjàníyà bàbá ka sí àyẹ tí àpẹẹlẹdẹ báyìí lèmi náà ní sí àyẹ lọ́wọ́ ń gbà ka sí àyẹ ọlọ́run sì jẹ́ kọ́kọ́ wọn sípayá wọ́n sì láwọn túbá táwọn ò ṣe sufi mọ́ wọ́n tún sọ débi wípé àwọn kan tó wá ṣe wírìdì inú mọ́tíláṣí wọn àwọn ké sí bàbá pé bàbá ohun tẹ́ ilé ṣe mọ́ àwọn kan mọ̀ tó wá wọ́n mọ̀ tó wá tí aṣọ́lẹ̀ bàbá tún wá sí máàlù wọ́n tún lé wọn jáde kí lè tún fẹ́ yìn èèyàn nítorí ọlọ́run sódìgbà tí mọ̀lẹ́bí àbá tó ń sọ̀kalẹ̀ tó bá tó sọ pé súfíò kì í sọ̀nà oríire lẹ́tọ̀ọ́ gbàgbọ́ ẹ máa retí mọ̀lẹ́kà ńgbà náà ẹ máa retí mọ̀lẹ́kà ńgbà náà ìwọ̀nba ìtawà lè ṣe làbá ti ṣe tó bá wù yín ẹ ríro tó bá wù yín ẹ má ríro wàhálà àti yín nìyẹn mo ti sọ wípé ọpọlọ wa kò dọ́gba ọkàn tá a fi ń gbọ́rọ̀ náà kò dọ́gba ọkàn tó lálàáfíà ń bẹ ètò ń ṣàìsàn ń bẹ ọpọlọ tó kúrú ń bẹ ọpọlọ tó mú yánná náà sì ń bẹ. ìrùn ló tún wá pò bọ́ta sí inú rẹ̀ ń dùn kí ni inú rẹ̀ ń dùn lé lórí ṣé gbogbo ìjókòó tá a ṣe láàárọ̀ yẹn ṣó túbọ̀ sí ké bàbá wa ní mádùn lárọ́ bí wọ́n ṣe sún fún ìdọ́jọ́ ọkú wọn ni tínú ẹ fi ń dùn ẹni tó ṣe súnfí fún àwọn àsìkò kan nínú ayé rẹ̀ tó sì padà rí ìdáyà tó fi súnfí lẹ̀kẹ́yìn ayé rẹ̀ kódà kò dá sí pé èdè tó ọjọ́ òkú bàbá ni bàbá túbá ọlọ́wọ́ bá túbá wọn ṣe bí ó wà nínú àdìkà bẹ́bí wípé iná àdákùn láyé àmàlì bí àmàlì ahàlìn náà àtà máa yẹkùnù bẹ̀yìnáhà wà bẹ̀yìnáhà ilà zira fàyẹ́sìdìkù àlẹ́ yìí lìkìtà fàyàmàl bí ó ẹni tí ó mọ̀ ṣiṣẹ́ iná bọ̀ títí kò fi ní kù ju ìgbọ̀n kan lọ láàrin òun àti àlìjẹ́nà àkọọ́lẹ̀ pé ọlọ́run ti kọ́mọ pé àlìjẹ́nà ni ó wọ̀ yóò wá kò lé lórí yóò wá fi iṣẹ́ iná yẹn lẹ̀ yóò tù bá ń bẹ̀ yóò àbọ̀ sínú iṣẹ́ àlìjẹ́nà yóò sì wà àlìjẹ́nà náà. a tún rí àdìsí mi tó sọ yí pé àtàìbù mí zambi kàmálà zambala ẹnbá ti túbá níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní súnfí àsòfíyà zambu zambu ní azim pé ẹnbá ti túbá mi súnfí o àbí ẹni ẹ̀ṣẹ̀ kamala zambala it's like pé kò nẹ́ṣẹ̀ kankan lọ́rùn gbogbo ìgbà tí bàbá fi ṣe súnfí wọ́n wà ní òṣìnà wọ́n sì padà ṣùgbà kù ń bẹ kílẹ̀ tó ń fẹ́ ṣe wá fẹ́ kọ̀m̀píà irú bàbá wa ní máàlù lárọ́bí ṣe fẹ́ kọ̀m̀píà rẹ̀ bàbá yín ẹ̀yìn tó ṣe súfù dọjọ́ ọkú tiẹ̀ òun ṣe súfù dọjọ́ ọkú tiẹ̀ bàbá tiwáńdù ìbàdàn wọ́n ṣe súfì wọ́n tú bá kù ń bẹ̀ kí wọ́n tó kú ṣé wọ́n jọra wọn ni a lè yẹ sẹ̀wìyà ni ṣé wọ́n dọ́gba ni wọ́n ò náà wọ́n ò kí wá nìdùnnú rẹ lónìí tó ń sọ pé bẹ́ẹ̀ ni kò gé tẹ́tẹ́ àṣírí ìwo ló tú tó tayọ wípé bàbá wa yìí o wọ́n ṣe súfírí o létà wọ́n fi súfílẹ̀ wọ́n tú bá kù ń bẹ̀ ṣíkẹ́nà àbẹ̀lẹ̀ kò láṣọ kò láṣọ nìyẹn sọmárì nìyẹn but Hi, ma balu haula la yakaduna yafqahuna hadithan. What is wrong with you, these people? tó ga sí pé èyí gbọ́rọ̀ yé rárá kí ni kí tá a sọ láàárọ̀ tó tayọ pé ẹnìkan ṣe súnfí rí o kò ṣe súnfí kú o ó ṣe rí ó fi ilẹ̀ ó túbá ó kúrò ń nothing more. anyway mi ò sì gbọ́ fídíò ẹ fídíò ẹ tán but ọwọ́ apáradì tí mo gbọ́ ń bẹ̀ mo ti pé ah àfi kí n yá sọmọrẹ́sì ń ta ṣe láàárọ̀ tọ́rọ ọkùnrin tún ti bọ́ ọ̀ta ó tún ti ń dorí àwọn èèyàn rú ó ti ń dorí àwọn èèyàn rú ṣe wá rẹ̀yìn tẹ́ ẹ fojú tẹ́ ẹ fi ọpọlọ yín lẹ̀ tí ń ba yín dàrú wàhálà sí yín nù gbogbo yín lẹ̀ ń sọ wípé kátó kátó bàbá ìbọ́ta gbogbo yín lẹ̀ ń sọ wípé ẹ sọ ti bàbá mádùn náà ẹ sọ ti bàbá mádùn náà ẹ sọ ti bàbá mádùn náà bẹ́ẹ̀ ni kó jọ lọ. eventually awa apadà wá sọ̀rọ̀ bàbá máàlù ẹni tó jọmọ kí wọn láti àárọ̀ ọjọ́ wọn dọjú alẹ́ wọn dẹ̀yìn ikú wọn òun la kọ̀rọ̀ sí lẹ́nu tẹ́mi bá sọ ẹni nírọ́ ni mò ń pa ẹni nírọ́ ni mò ń pa ọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó jọmọ kí wọn ló sọ̀rọ̀ yìí àgbà ọmọ kí wọn ló sọ̀rọ̀ yìí lẹ́tún sọ wúrowúro míì tó dìgbà tí màlẹ́kà bá tó bá yín sọ̀rọ̀ kẹ́tọ́ <laughs> ah! ah! ọ̀gá o ala alayhim àtọ̀làlà ìfìhàn tí a kò lé lórí gbà ọ̀rọ̀ yìí wá di súnmọ́ gbókùn náà ọmọ yòó fáwọn láyé ìjẹun. sumun eh, sumun umuyun bukum fáwọn láyẹ̀rì jẹun fáwọn láyẹ̀ sùmáwọn ẹ ti wá di tí sódòdó ọ ẹ ti fọ́gú sí òdodo kò wá sí ọ̀rọ̀ òdodo tó lè jáde lẹ́nu yín àfirọ́ àti kẹ́ twist ọ̀rọ̀ kẹ́ ẹ mọ kílẹ̀ tó fẹ́ dà ń gbélé ẹ̀yin lẹ béèrè jẹ́jẹ́ gẹ́gẹ́ bàbá ìjókòó súnmú bùkùn náà ọmọlùm súnmú bùkùn ọmọlùm ẹ̀tìwá kò sọ́nà kankan tí òdodo lè gbà sí láǹfààní mọ́ ẹ̀tìwá bá dójú ẹ̀ wájú ọlọ́mbà o ẹ̀tì bá dójú ẹ̀ náà ìntẹ́ ẹ béèrè fún ẹ̀yìn lẹ ní pé ká sọ kéèsì ti bàbá mahaj and we came up with the matter ẹni tó sì sọ̀rọ̀ kò sẹ́ni tẹ́nu ẹ̀ gbàláyé nínú àwọn tó lọ sí mádùlì arọ́bí tí ó sọ wípé bàbá tó sọ̀rọ̀ yẹn o tí ó sọ kí bàbá tó sọ̀rọ̀ yẹn o wọ́n èyí sẹ́ni tó yẹ kó sọ̀rọ̀ kò sẹ́ni tí ẹnu ẹ̀ gbà kẹ́nìkan bọ́ta what we expect from you now is that kẹ́nìkan bọ́ta kó kílèmù pọ́ ọmọ bàbá ní òun ok kó kílèmù pé ọmọ bàbá má dùn ní òun o kó sọ bó ṣe jẹ́ kó wá sọ pọ̀rọ̀ tí Sheikh Muhammad Abdulwahab sọ yìí o nípa bàbá o irọ́ ni òun káwá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn kẹ́ni tó sọ pé rọ́ ni kó mẹ́rin ẹ̀wà ẹni tó sì sọ̀rọ̀ náà kó tún wá tún wá bí yóò fi àlá òfúra lórí ẹ̀ ní o kán wá sọ ọ́ tó bá parí that is the next n tá à ń retí nìyẹn ó ti yé so ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run o ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala hey mo máa ń sọ̀rọ̀ kan wípé ẹni tó ṣìyàn lọ́nà àtẹni tí wọ́n sì lọ́nà wọn ò ní jọ làkóòbí ìyà ni o ṣẹ́rí gbogbo èyí tẹ́ ń sọ wóróworó lórí kọ́mẹ́ǹtì yín ó mọ̀ ṣe o ó mọ̀ ṣe fún yín o bọ́ bá ṣe wù ní kẹsì ló láìpò yín nínú ẹ̀sìn ṣùgbọ́n àwa ní tiwa òdodo làwọn ò dùn tì í gbogbo ọkọ̀ tó wù yín ni ẹ sọ mí ẹ tìgbà kan sọ pé sálárì ni mò ń wá ẹ tìgbà kan sọ pé onífìlà pẹ̀kì ni mí ẹ tìgbà kan sọ wípé aṣọ mi ò kọjá méjì ẹ tìgbà kan sọ wípé kìnní kan wà bíyà ni mí ẹ tún ní kìnní kan tàìmíyà ni mí ẹ tún ní kí n tún kí n tún kí n tún sọ ṣèkáwù di ọmọ ìyá mi ẹ sáà ń wí tó bá ti bọ́ sí lẹ́nu ni ẹ máa wí nṣó kò sí ohun tẹ́ ẹ wí tí ò lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí ohun tèmi náà wí tí ò lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àlékè ọlá ẹ máa sọ nṣó Yorùbá ti yanjú ọ̀rọ̀ Yorùbá níbi wèrè bá rojọ́ wèrè kọ́ ni ó dáa wèrè kọ́ ló máa dáa àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ kìí sí gbogbo wọn lọ́pọlọ wọn kú àwọn kan kàn ń wò wá nígbò pé máa wo àfáà yìí máa wo bí ṣe ń tan àwọn èèyàn jẹ àwọn kan sì mọ wà ní òpé máa wo àfáà yìí mo bí ṣe ń tọ àwọn èèyàn sọ́nà tó ti yé so fi ń tọ́lọ fi kẹwàá ni wípé kèé ṣerú ọpọlọ mi ló gbé sí gbogbo orí yín kìí ṣe irú ọpọlọ bàbá oníṣàtún sábìkì ìsọnu àti irú ọpọlọ àfà aládìsí wèrè kìí ṣe irú ọpọlọ ẹ̀ ló gbé sí gbogbo orí yín ó ti parí torí náà mi ò ní láti stress ara mi bí kò ṣe wípé kí n kàn ra sọ ìtọ́ba kan sí mi nínú ọ̀rọ̀ náà wà alùlọ́hà lí àtàwùfìk tọ́ ìyẹn lórí prógáàmù tààrọ̀ ó dàbẹ́ ni pójò ń rọ̀ báyìí tó ń jẹ́ bá ti lágbára sí i a máa kọ́lẹ̀ ìdè kí gẹ́gẹ́ la fẹ́ sọ lálẹ́ tòní ohun tá a fẹ́ sọ lálẹ́ tòní kì í ṣe nǹkan tó yẹ pọ̀ rárá ibi tá a kọ́kọ́ yà sí ló fẹ́ dàbẹ̀ ni pé ó sì bákan so ohun tá a fẹ́ sọ lálẹ́ tòní ni pé alẹ́ tòní episode forty two là ń ṣe lọ́wọ́ báyìí o forty one là ń ṣe láàárọ̀ o forty two là ń ṣe ní ìsinyìí o so n tó ṣẹlẹ̀ ní wípé láàrin alùsùnà àti àwọn onísúfí tàbí ok ìtí mo bọ́bẹ̀ ni pé eh, igun wo ni ó máa wọ àlìjàn náà nínú àwa mùsùlùmí igun wo ló máa wọ àlìjánná nínú àwa mùsùlùmí kò rújú wípé mùsùlùmí ti di onígun igun kò rújú àbíyàn tó rújú ni kò rújú èmi máa igun tí mo bìlọ́ǹgì sí igun tí mo bìlọ́ǹgì sí ni aálù súnná wọ̀lìjàmá so rẹ́ni tí ń fi wà bíyà fún un ẹni tí ń fi ìbúnú eh, tẹ̀míyà fún un lọ́dún ara rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ló ti ń gbogbo ọgbà tí mo wá sórí prógrámù mo máa ń sọ pé mo jẹ́ ọ̀kan nínú alùsùnà wàlìjàmáà òun ló wá mọ̀bí tó ti wá rí alùsùnà wàdíyà òun ló mọ̀bí tó ti rí alùsùnà Boko ara òun ló mọ̀bí tó ti rí alùsùnà àwọn àpá àtọ́ kan kọ́nà mi ì tí àti mò ń kà yí o tí a ibùnú tèmíyà ní o tàbí tí a Muhammad Abdul Wahab rí o ẹ lọ gbogbo past video mi past record mi ó yìn sábà ka àwọn tíra wọn àfa àpọ̀ fún wa nínú nínú súnà àfa àpọ̀ fún wa gan wọ́n pọ̀ fún wa gan ni táà mú omi ìmọ̀ táà mú omi ìmọ̀ lọ́dọ̀ wọn ló ti yé so má sì gbàgbé ihun tí kó wá bá pera rẹ̀ òun ló àkọ́kọ́ tá gbọ́dọ̀ tó ń tọ̀ ana àkúl ana ahàlùsúnná wọ̀lìjàmáà ana ahàlùsúnná wọ̀lìjàmáà ìwọ ń pèrè ní súfì ìwọ sì sọ pé àwọn wèrè tí a play fídíò wọn yẹn ò ara rẹ ara yín ni ọlọ́mọ ìyá rẹ ni ìwọ fúnra ara rẹ ló sọ pé ọmọ ìyá rẹ ni n kò sì pè lọ́mọ ìyá rẹ àti gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú stupidity rẹ o ní kó o sọ pé kémi ó pe wèrè kan bẹ́ẹ̀ lọ́mọ ìyá tèmi èmi dọ́mọ ìyá tèmi mà ṣèkárù kì í sọmọ ìyá mi ní kọ̀rọ̀ kì í sọmọ ìyá mi ní gbangba kì í sọmọ ìyá mi nígbà tó bá ní kí n pe zẹ̀kìzẹ̀kì lọ́mọ ìyá mi náà ni zẹ̀kìzẹ̀kì ní kọ̀rọ̀ kì í sọmọ ìyá mi ní gbangba kì í sọmọ ìyá mi so alùsùnà lèmi ok onísùnfilẹ̀ yìí bàbá oní sàràtù sábìkì sọnù ó wá sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ ẹ gbọ́ tó ní í ṣe pẹ̀lú tọ́pìkì gangan tó ní í ṣe pẹ̀lú tọ́pìkì gangan tójú ìbá ti lágbára a máa stop programu so tójú ìbá ti lágbára a máa stop program ó ti yé a máa stop program tójú ìbá ti lágbára torí àmì fẹ́ kí àmì fẹ́ kí kẹmọ́gbọ̀n tí à ń sọ ok tọ́ ẹgbọ́n tí bàbá oní sọ̀rọ̀ tó sáà dékì sọ̀rọ̀ ẹgbọ́n tí wọ́n wí. kò sí ìlànà kan tó lè gbé ìwà ìjánà tó ti bàbá wò lọ. kò sí kò sí. tí a bá fẹ́ lórí ìwé olóhùn. bàbá mi yàrá ìwé ọlọ́run bàbá mi wà ní jẹ́nà àtúkọ́ jẹ́ oríṣiríṣi. ṣé ẹgbàá bàbá wí ẹtún gbọ́dọ̀ kan sí i. lórí ìdílé kò sí ìlànà kan tó lè gbé ìwà ìjánà lọ. kò sí a bá lórí ìlú olóhùn. bàbá bẹ́ẹ̀ ló ti yọ lọ́wọ́ tọ́sídẹ́ wà lè jẹ́ náà àtẹ́kọ́jẹ́ oríṣiríṣi. ọ̀rọ̀ tí bàbá sọ yìí bàbá oní sọ̀rọ̀tù sábìtì sọ ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó jábọ́ lẹ́nu wọn ni àbí wọ́n rò bẹ́ẹ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bí ìbáfẹ́ wà lè jẹ́ náà kò sí ọ̀nà míì àfi kó jẹ́ onísúfí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣéhù Abdulkadir Jilani onírọ̀lẹ́fà ṣéhù Abdulkadir Jilani ẹni tẹ́yìn lẹ́ẹ̀tẹ̀lé lójú ọ̀nà kọ̀dìríyà ó ní òrí bẹ́ẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ Sheikh Abdulkadir Al-Jilani rahimahullah kọ́ọ̀lá láà ó ní rárá ó ní òrì bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi tẹ́ ẹ fẹ́ rí ibi tí ṣéwù àfikọ́sírì Jìlánì ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí bàbá ilé yìí sọ yìí ọ̀rọ̀ àìmọ̀kan ni sáńdá súnfí mọ̀ fóòn tí ṣe jẹ́ wọ́n wá ń pín ẹni tí ó wà lè jẹ́ náà wọ́n wà rí ẹni tí ó wọ̀ bẹ̀ mọ́ àfọ́súnfí súnfí ẹlẹ́bọ̀ọ́ súfì kèfèrí súfì ombídíà àbá Sufi mùnáfìkì ẹjẹ́ agbọ́rọ̀ ní ẹnu sheikh abdulkadir alijilani rahimahullah ṣé n tí bàbá oní sọ̀rọ̀tù sáàdìkì sọnú sọ yìí ṣé o ní òdodo ni àbí irọ́ ẹjẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn Hmm. ẹ rí nǹkan lálẹ́ yìí ẹ rí nǹkan ní alẹ́ yìí ẹ wo tí àti mo display yìí tí àti mo display yìí wọ́n ń pè ní àlìgúníyà lìtọ́ọ̀lì bí tọ̀ríkì lè áfì àlìgúníyà àlègúníyà lè tọ́ọ̀lì bí tọ̀rí ìkìlẹ̀ hak azza wa jalla lil imam abdul qadir bun musa bun abdullahi alijilani sẹ́rí sẹ́rọ̀ tiwa fẹ́rí kò sí ń tẹ́ ẹ ṣe kò sí ń tẹ́ fẹ́ ṣe àwo òsò òdodo ọwọ́ àkùsọ̀wọ́ yín abdulkadiri bónú musa bónú abdullahi alijilani bàbá ìwálé ayé ní four seventy wọ́n kúrò láyé ní five sixty one wọ́n wálé ayé ní four seventy wọ́n kò nílé ayé ní five sixty one ẹ máa wo tíra tẹ́ ń wò yìí òní tíra ẹ̀yọ kan ṣoṣo tí sheikh abdulkadir jilani rahimahullah tí wọ́n ṣe sheikh abdulkadir aljilani àfa àgbà ni wọ́n àfa àgbà ni wọ́n ahálùsúnnà wàlìjẹ̀má àníwọ̀n ṣùgbọ́n wọ́n fara kọ́ súfí tí kìí ṣe súfí onítọ̀rí kọ̀ ẹ̀lọ́gbọ́yé o wọ́n fara kọ́ súfí tí kìí ṣe súfí onítọ̀rí kọ̀ ìtumọ̀ yẹn ni wípé wọ́n wà nínú àwọn tí wọ́n pààrọ̀ ókọ zuhud ókọ ìráyésá tí wọ́n pààrọ̀ ẹ̀ sí sufi ọ̀nà tẹ́gbà parakọ́nù àwọn lérò wípé orúkọ míì fún azuhud àti ìsúnmọ́lọ̀ dáadáa o ní tó mọ̀ jẹ́ sufi ni kìí se pé àbùkọ́dì ìjìlá ní kìí ṣe pé òun ló dá tọ̀ríkọ̀ kọ̀dìríyà sílẹ̀ wọ́n dá lẹ̀ lóókọ rẹ̀ ni that is the fact ohun tí mo sì fẹ́ kà jáde nù tíra àwọn yìí yóò máa jẹ́rìí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣe máa ròyìn bàbá yìí wọ́n a ní alùsúnà ni wọ́n a ní súfí ni torí pé bàbá yìí jẹ́ ẹni tó ráyé sáá ó ráyé sáá àwọn ti wá lérò wípé gbogbo ẹmbà ti ráyé sá kò burú tí bá ń pèrè ní súfí lànà fi ń pèrè àwọn ní súfí kódà nínú tíà yìí ìpín márùn-ún ni wọ́n pín tíà tẹ́ ìwò yìí sí ìpín àkọ́kọ́ alikisimu filifiki ìpín kejì alikisimu fili akọ́ìdì bí ó ṣe pinnu ìpín karùn-ún o ni alikisimu fitasọ́wùfù so bàbá yìí wọ́n fara kín àwọn tí wọ́n ń pè ní súfí lásìkò tiwọn ṣùgbọ́n àwọn èso onítọ̀ríkọ̀ so èdè tí mo máa ń lò bí program yìí pé ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ tó bá ti sọ pé òun ṣe súfí tó ti wá sọ pé òun ṣe tọ̀rí kọ̀ òdì kèfèrí tí ẹnu nípìlẹ̀ àwọn tí wọ́n máa ń ráyé sá tí wọ́n máa ń ṣèrántí ọlọ́run àwọn ni wọ́n ń dara wọ́n pè ní súfí nípìlẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ so bàbá ìgbà náà àwọn tó dara rẹ̀ pè ní súfí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bàbá yìí bàbá yìí nigba ti ó sọ igun tí ó wà lìjẹ́ náà kò pè nígun bi ó ní igun alùsúnà wọ̀lìjẹ̀máà òjò ti ń rọ̀ ẹ ti máa gbọ́ sáàdì òjò ẹ jẹ́ kí n suspend the programu lálẹ́ yìí ẹ bàbá o ní sàtù sáàdìkì sọnù tí àyí ó ń bẹ lọ́wọ́ yín o ibi tí mo fẹ́ kà ń bẹ̀ ẹ lọ wálẹ̀ ẹ lọ wálẹ̀ ẹ mọ̀ pé alùsúnà ní igun tí ó wà lìjẹ̀ náà Sheikh Abdulkadir ló sọ bẹ́ẹ̀ nínú tí àtẹ̀ ń wò lọ́lá kójò ń rọ̀ lọ́wọ́ nẹ́tíwọ̀kì ẹlòmí ò ti báyìí kí lálẹ́ pẹ̀lú ògo Ọlọ́run tó bá di a a lè kàn tí bàbá yìí sọ jáde so àlègúníyà tí àtàfẹ́ kà nìyẹn lọ́la insha allah ìtìyé aláwòfin wa ti kò ń gẹ́rí o aláwòjì ẹnìkan kan wa aláwòjì wa rẹ o ayé láàjì sí o kọ́lá báwọn kan ò fẹ́ ká jí sáyé jẹ́ kí àwa àti àwọn jágọ jí ayé ká gbádùn ara wa dáadáa ó ti yé láọ́sànú wa. ara wa ni kò ní síbi ó ti wà ara wa ni èèyàn wa ní bàbá àti èèyàn wa ni èèyàn wa ni ó ń lè tó fi máa ń lè rẹ̀ ni tó fi máa ń lè rẹ̀ ni ó lè kó tó ìgbà àkọ́kọ́ ó lè wọ́n tó yára jàrá. Onídọ̀dọ̀ onídọ̀dọ̀ yóò fún ẹ máa máa sùn nínú ẹ̀ lọ. fúnra rẹ̀ ló ara wa ní wọ́n ti wà yìí ara wa ní èèyàn wa ní ìwà náà ṣe èèyàn wa ní. èèyàn wa ní. rúbùrì tó kù ní ó lè máa bẹ̀rẹ̀ ẹ̀ ní. ó lè wọ́n lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè tó lè lọ́dọ̀ yóò mọ̀ ṣẹ́ bá yóò mọ̀ ṣe ìlú ẹ̀ lọ. Fúra ẹni ara wa ni oníkùnkì. Ó ní wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni. Èèyàn wa ni. Ó ní tó fi máa ń ṣe rẹ̀ ni. Tó fi máa ń ṣe rẹ̀ ni. Ó ní kó tó gbà bọ́. Ó ní wọ́n tó jálájàlá. Ara wa ni onítúbi, ó ti wà yìí, ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní. Èèyàn wa ní ara wa ni onítúbi, ó ti wà yìí, ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ní. Èèyàn wa ní ara wa ni oníṣubí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà máa èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà máa èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà máa èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣubí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà máa èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó ní tó fi máa ń yẹrẹ ẹ̀mí tó fi máa ń yẹrẹ ẹ̀mí kí ni kó tẹ́jú àkọ́kọ́ tó lè wọ́n tó yára jàlá. Onídòdò ẹ̀ onídòdò ẹ̀ yóò fún ẹ́ rá yóò máa ṣe èrè ẹ̀ lọ. Wọ́n á ẹ̀ ó rí tó fi máa ṣe rẹ̀ ní tó fi máa ṣe rẹ̀ ní. Ó lè kó sẹ́yìn bá àgbọ̀rọ̀. Ó lè wọ́n tó yára jàlá ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa yìí èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa yìí èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni ó ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ó bí wọn rí rẹ ni ó ní wọn rí rẹ ni ó ní wọn tó gbà fún un ó ní wọn tó yára jẹrà ara wa ni oníkùnfin ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníkùnfin ó lè wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòwò bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòwò bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòwò bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòwò bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòwò bó ti wà yìí ara wa ni. máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin ó ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà máa ṣe èèyàn wa ni èèyàn wa ni. ó fi ó fi máa ń rẹ̀ mí ó fi máa ń rẹ̀ mí ó lè kó tó gbà kó ó lè wọ́n tó yálà yálà. Ara wa ni, wọ́n ti wà ara wa ni, èèyàn wa ni, ìwà lára ni, èèyàn wa ni, èèyàn wa ni ara wa ni onítúbí wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣòfin bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك nítorí tí aláwọ̀ ẹ̀ṣẹ́ àprógámù yìí gbogbo ẹni tẹ́ mọ̀ kó dòdó lásọ ẹ̀ṣẹ́ àprógámù rẹ̀ ẹ̀ṣẹ́ àprógámù torí wọ́n tó ń bá wọn ṣíà prógámù rọ irú ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ọjọ́ tẹni tó ṣe prógámù fún ara rẹ̀ tó ti gbọ́ so ọlọ́pù wá sí fún ilé dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wọ atubu ilayk a pàdé nínú episode forty three.